أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته àdá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn kíkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó máa bá wa náà títí díjọ́ gbèǹde alkiyama a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run fún bí ó ṣe kún wa lọ́wọ́ tá a fi rí ààwẹ̀ ramadan ìjìra fourteen forty one àrígbà a wà nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan a tún jọ parí ààwẹ̀ Ramadan oṣù ṣàwálì náà tó ń dá sí méjì lọ abẹ́lọ́ ń gbogbo àwọn tó ti lọ nínú àwọn ọmọ ìyá wa ẹni tá a mọ̀ ẹni tá a mọ̀ ọlọ́run bá ní gbà wọ́n lẹ́rú kó o bá ní kẹ́ wọn àwa bí ọ jẹ́ káwa náà tún ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé ká lè ṣe kòǹgẹ́lẹ̀ látùlẹ̀kọ́dírì lọ́pọ̀lọpọ̀ ká lè jẹ́ni tí ó tún sìn ọ̀ sí i táàfìrí yọ̀nù rẹ̀ láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀làlá haúláwàlá kùwátà ìlàbílà ìlàlẹ́yìn alvin ẹ̀yẹn rúṣin ọlọ́run a tún ti bẹ̀rẹ̀ àwọn ètò wa padà ní islamic discussion forum wa àti ní àwọn platforms míì náà tí ìdánilẹ́kọ̀ọ́ ìtumọ̀ ń dé abẹ́lọ́ nǹkan jẹ́ kí gbogbo akájọ soríire láyé àtọ̀run gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe àtẹ̀yí náà ń gbọ́ yìí kọ́lọ́n kó ṣe ní hujjatun lánàá láàlẹ́yìnà kọ́lọ́n kó ṣe ní àwíjàre dáadáa fún ẹni tó ń sọ àtàwa tá à ń gbọ́ kọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ ọbú fún wa láyé àti lọ́run kọ́lọ́n kó jẹ́ ó wúlò fáwa tá à ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ náà kọ́ wá fi láàdáa rẹ̀ sínú mizanu hasanati wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim lọ́jọ́ tọ́já sí pé owó dúkìá ọmọ ẹbí ìyàwó ará ò ní wúlò àfẹnitọ́ bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ ẹ̀yin arúsẹ̀ ọlọ́run a máa tẹ̀síwájú nínú fíkú kíláàsì wa ní àṣálẹ́ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ń bá wa bọ̀ àbẹ́yìn tọ́jẹ́ pé ẹ tún ṣẹ̀ṣẹ̀ dán àwọn platforms míì tí ìdánilẹ́kọ̀ọ́ yìí máa ń dé apá kọkànlá asọ́láàt part eleven láti dúró ọ̀rọ̀ ìrun là ń bá bọ̀ asolat part one asolat part two three four five tó dé asolat part eleven part eleven yẹn la ti dúó ní sátidé tó ṣe déédéé oṣù shaban four fourteen forty one tó ṣe déédéé twenty eight march twenty twenty ọjọ́ tá a ṣe fi q class kain before ramadan òun nìyẹn ibẹ̀ la ti dúó lórí n tó ní í ṣe pẹ̀lú àwòkọ́tù sọ́láàtì apá mẹ́jọ òun la fi ṣàlàyé tó ní ṣe pẹ̀lú ìdájọ́ àsìkò oorun torí parí páwọn àṣìṣe pọ̀ lórí àsìkò oorun nílẹ̀ Yorùbá wa àti báwọn èèyàn ṣe láǹfààní àti ka àsìkò oorun kún ibi tá a ti dúró yẹn láti yanjú ẹni tírun bá bọ́mọ lọ́wọ́ bìgẹ́rì obìnrin ṣẹ̀rí ẹ̀yìn tí ò ní àwíjàre ṣẹ̀ríà tó bá já sí pé ntọ́ láwíjàre ṣẹ̀ríà ni àtìyanjú eléyìí ṣáájú ṣùgbọ́n apá kọkànlá part eleven àsọlá part eleven tá a ti dúró òun láti yanjú ntọ́ bá ní í ṣe pẹ̀lú ẹni tí ìrun bọ́mọ lọ́wọ́ tí ò dẹ̀ láwìjàre kan tí ìrun fi wá lọ ṣé yóò san padà kò ní í san padà irú èèyàn wo ni irú bó ni ó ṣe túbà lọ́dọ̀ ọlọ́run àti yanjú eléyìí ẹ̀yin arúsẹ̀ ọlọ́run asọ́láàt part twelve òun lè ta fẹ́ bẹ̀rẹ̀ lónìí asọ́láàt àwọn tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀run apá kejìlá òun leléyìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibi tí a ti gbé ní part twelve yìí òun náà ni al-awqat al-manihiyu anisolati fiha àwọn àsìkò tí wọ́n ṣe léèwọ̀ tí wọ́n kọ̀ fún wa ká máa kírun ń bẹ̀ a ti sọ àwọn àdájọ́ àsìkò oorun ìgbà wo nìrun bẹ̀rẹ̀ ìgbà wo nìrun parí nítọ́jọ́ másìkò oorun àti yanjú èèyàn ìwọ̀nba tá a sọ náà àgbà ti tó pẹ̀lú ẹ̀ bó tẹ̀jà sí pàṣọgun táwọn onímọ̀ sọ tán ṣùgbọ́n àbá tá sọ lásìkò oorun ọlọ́run bó jòyè jù bá lọ àwa tún nídìí ká tún ṣàlàyé fúnra wa bó ṣe wù ká sọ pé a nífẹ̀ẹ́ ọlọ́run tó a fẹ́ ṣètò ọlọ́run a fẹ́ kírun ọ̀ranyàn àbá a fẹ́ ṣe náà fílà àáfàá ní ká lọ mọ̀ àwọn àsìkò kan bẹ nínú ṣẹ̀ríà a fẹ́ kí mùsùlùmí ó kóraró kí mùsùlùmí ó hold on kọ́ mọ́ kírun sásìkò yẹn ó ní àwọn ìdínà adẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wò ó àwọn àsìkò wo lásìkò náà tí sẹ̀rí àfẹ́ ká kóra ró ká mọ̀ kí ìran lásìkò àáfàá láwọn àsìkò yẹn ń lọ sí bíi mẹ́ta léè tó rinlẹ̀ jù pẹ̀lú àwọn ẹ̀rí tó wá nínú súnà nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àáfàá lálàkọ̀ọ́kọ́ nínú àsìkò tán fẹ́ ká kóra ró fún ìrun òun náà ni báàdà sọ̀láàtì subuhi hátà tẹ̀rẹ̀tẹ̀fì àṣàms kídà rumuhin àáfàá ní ká lọ ọmọ o wọ́n fẹ́ kọjá sí pé mùsùlùmí kọ̀ọ̀kan bó ṣe wù kálá nífẹ̀ẹ́ ọlọ́run tó afẹ́ ṣe náà fìlà tó tá a bá ti lè kírun ṣubúhì sọ̀láàtù lè fájírì ìrun tá a máa ń kí ń gbà tálùfájàrí tó bá yọ yẹn ìrun àsùnbà bá a ṣe máa ń pè lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá tá a bá ti lè kírun àsùnbà àtàn báyìí wọ́n fẹ́ ká kóra dúró níbi gbogbo tó bá ní ṣe pẹ̀lú náà fìlà àbírun títí tí ó fìdí wípé òòrùn yóò yọ òòrùn o ti wá gbẹnu sókè ní n tó ṣe déédéé òṣùwọ̀n ọrùn fà jàmọ́ akírun ṣubú ìtànṣẹ́ ká kóra níbi tó bá ń jẹ́ ìrun títí tá a fi rí i pé òòrùn yọ ọ̀dẹ̀ ti move òòrùn ti gbẹnu sókè ní n tó ṣe déédéé ọrùn fà kan ní n tó ṣe déédéé ọrùn fà ìtorí pé ó lè fẹ́ fún àwa níṣòro pé bó o wá wọn ọrùn fà àkíní àárò yẹn bó láàṣì wọn tí a lọ gbé sí sánmà ní àbíbò àwọn àáfàá wa wọ́n ti ṣàlàyé fún wa pé pẹ̀lú mùmárásà tá a bá ti wò pé n téèyàn máa ń bá sáábà láwọn tó pé wọ́n máa ń tọ́dí yíyọ oòrùn àti bóòrùn ṣe ń mọ̀fù bàbá wa Muhammad bọ́nà sọ́lé àlòsèmín bàbá ní tí oòrùn fi máa ń ṣe déédéé ọrùn fàì kò kí ń ju rúbùrù sáà kéé ju fifteen minutes kèé ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ ó túmọ̀ sí pé tá a bá mọ̀gbà tó òòrùn yọ bóyá lápẹ̀rẹ̀ ká lóòrùn yọ ní six thirty lápẹ̀rẹ̀ tá a bá yẹ rí quarter to seven èèyàn ti lè bẹ̀rẹ̀ náà fìlà padà ní n tó ṣe déédéé kí ni ọ̀run fà kèé ju bí àárín fifteen minutes ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ tóòrùn bá ti yọ báyìí tó di pé ti move àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yóò ti ṣe déédéé ọ̀run fà kan àádẹ́ẹ̀dí pé rú àsìkò náà tó bá jẹ́ ìrun léyá lápẹẹrẹ kò sí ní tó burú àti lè kì í àwọn èèyàn ò lè tètè lọ́mọ pẹran léyà wọn bẹ̀tọ́ bá jẹ́rùn ìtúnú àwẹ̀ wọ́n fẹ́ kó ṣe déédéé bí ọrùn fà méjì tó tún àṣepá àádì bí ọgbọ̀n ṣẹ́jú bẹ́yà bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún méjì mọ́ nígbà tó rùn bá yọ ṣùgbọ́n tá à ń lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ fíkú kíláàsì wa ní àṣálẹ́ yìí òun náà ni wípé àṣetá a bá ti lè kírun ṣubúhì tán kò sí pa a tó sọ pa a fẹ́ kírun kan mọ́ a sadkar a lè máa tìláwà Quran a lè máa ṣàdúrà ká máa bẹ lọ́hùn ṣùgbọ́n wọ́n fẹ́ ká dáwọ́ ọ̀run dúró tí ó fi á di pé òòrùn ọ̀yọ́ tóòrùn ó tún wá gbẹnu sókè ṣe déédéé ọ̀run fà kan ta ló máa ń tó bí àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí àwọn àáfàá wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa àáfàá lélẹ̀ lásìkò alákọ̀ọ́kọ́ nínú àsìkò tán ká má kírun bẹ́ẹ̀ masala ó jáde o. Jade, o tó bá já àwọn àrùn zawatul asbab àwọn àrùn tó máa ń ní sábàbí àwọn náfìlà tó máa ń ní sábàbí insha allah mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ bíi tayyatul masjid àbí bíi sọlá bíi sajidatu shukur àbáwọn náfìlà mi tó bá rí bẹ́ẹ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹja máa mú ní kọ̀ọ̀kan ẹ̀yin arúsìn ọlọ́run àáfàá bákan náà wọ́n tún kọ̀ fún wa ká tó máa kí ìrun báádà sọ̀lá tìlà ásírì hatta tagruba shams afa ní tá a bá ti lè kírun àlàásárì ìrun ìrọ̀lẹ́ tá a máa ń kì yẹn ìrun àlàásírì tí ó fi di wípé oòrùn náà ọlọ́wọ̀ wọ́n fẹ́ ká síraró ká má kí ìrun lásìkò yẹn náà ó di àsìkò méjì àsìkò ẹlẹ́ẹ̀kẹta òun ni wákàtú zawal àṣẹ́ngbà wo ni ẹ̀ńdà kọ́ ime zọ̀hírọ̀ àáfàá nígbà tó rùn máa ń yẹ àtàrí yẹn tó rùn ọ́ wà ní meridian tó rùn ọ́ wà ní kábùdù sàmà tí yọ́ wà ní ìdodo sánmà tẹ́tìrì wípé òòrùn fẹ́ yẹ̀ tàrí àsìkò yẹn náà àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n fẹ́ ká mọ̀ jẹ́ ọjà síkò tá a fi máa kírun fọlọ́n àwọn àáfàá ni ẹ̀rí máa kó ẹ̀rí wá táwọn àáfàá lò ó ṣùgbọ́n ẹjẹ́ akọ̀wọ̀ pé kí ni ilátù náhayì kí ló fà á gan tán ní àmọ́ kírun lásìkò yìí torí gbà mí ọmọ ádámọ̀ tá a bá mọ ẹ wo bí kálukú ṣe bẹ̀rù kòrónà ju nǹkan mìíràn lọ ẹ mọ̀ ṣe báyìí o ẹ mọ̀ bọ́ọ̀yàn lọ́wọ́ o ìgùnpá ni ẹ fi máa bọ́ra yín lọ́wọ́ o tẹ́ ẹ bá fẹ́ kírun ẹ fi àlàfo kan lẹ̀ láàrin ẹ̀yin àti ẹni tó wà ní ẹ̀gbẹ́ yín ẹ mọ̀ ṣe gbá ẹ mọ̀ ṣàwo àwọn èèyàn sì ń comply láì ṣẹ̀ṣẹ̀ máa kóòtì àyà kùránì fún wọn láì máa kóòtì hadithi àwọn èèyàn dẹ̀ ń comply pẹ̀lú covid-19 precautions àáfàá tá a bá fẹ́ kan sọ fún ọ náà pé nínú ẹ̀sìn ìtọ́lọ̀ ń fẹ́rẹ̀ o tànàbí fẹ́rẹ̀ ẹ má kí ìrun lásìkò báyìí láì ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń là wá gan mùsùlùmí òdodo ó ti gba ntọ́lọ̀ àtànàbí sọ bó ti ẹ̀já sí pé kò fẹ́ẹ̀ sí nínú ntọ́lọ̀ ó ṣe lófin yóò nídìí pàtàkì kan ṣùgbọ́n mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wa máa darí ẹ̀ láàmú kí nídìí tó ṣe ní ká máa kírun wákàtí márùn-ún tí àwọn bá tẹnubọ ìdí gbogbo ayé ní ọmọ kírun àfẹ̀ntọ́lọ́n bá ti kádàrá pé tó eléyìí o bọ́yọ̀rọ̀ tiẹ̀ ò ní já sórí ire nu kọ́lọ́n kọjọ́rọ̀ èmi àti yan já sórí ire láyé àtijọ́ tó bá tẹnu bọ ìdí tó fi yẹ ká lọ sí hajj gbogbo ayé ní ọmọ owó hajj káàkiri kí ni ìdíta ṣe ní kómi ọmọ lo hijab tá a bá tẹnu bọ gbogbo ayé ní ọmọ lo hijab kò fẹ́ẹ̀ sí nǹkan ẹyọ kan nínú Islam tí ò ní fẹ́ẹ̀ nídìí kan ṣùgbọ́n mùsùlùmí ọmọ dọpọlọ ẹ̀ láàmú bá a ṣe dọpọlọ wa láàmú tán ni pé àsìkò covid nineteen lockdown ẹ ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ jẹ eléyìí ẹ má jẹ eléyìí ẹ lórú oògùn báyìí ẹ má lórú oògùn báyìí gbogbo àwọn oògùn tán láwọn èèyàn máa lò ní ó ti wọ́n náà lù kódà tẹ́ ẹ dórí kílò ọkọ rẹ̀ face mask lásán tí wọ́n ń ta mẹ́ta ní fifty naira nbàdàn tí wọ́n ń bì tẹ́lẹ̀ ẹyọ kan ti di hundred naira two hundred naira tí wọ́n kó káàkiri tí wọ́n ọ̀rẹ́ ni tí ó rà. jẹ́mọ́ bí kálukú wa ṣe ń ṣe covid nineteen precautions yìí táyẹ̀sẹ̀ máa bèrè pé àdìsí wòye lọ́wọ́ ayé lórí ẹ̀ ntọ́wá jọmọ́ tọlọ́run náà ẹ jẹ́ kí tọlọ́run rọ̀ wá lọ́rùn kọ́lọ́run kò ṣe rọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. àáfàá ní àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kù ti wà nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àáfàá wa amúrù ọmọ abasa nínú àdíìsì tí wọ́n gbà wá wọ́n jẹ́ kó yé pa nàbí sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé fún wa kí ni díẹ̀ tán ṣe ní àmọ́ máa kírun ní àwọn àsìkò mẹ́ta yìí ó lànàbí sallallahu alayhi wa alihi wa sallam ó ní sọ́ọ̀lì sọ̀láàtà sọ̀bọ̀ ẹ̀yin ìwọ sàbí pàtàkì amúrù ọmọ abasa yìí kí wọn àsùnbà o kí irun subuhi irun àlùfájàrí yẹn kí fúnma akọsir ani salati hatta tatulu ashams hatta tertafa so ori to ba ti akinu aso ba ya dawo duo ke kuru ma kirun ma o ma kirun ma danu duo titi to fi ri pe oorun yọ owa agbenu soke to orun yo nko ori ti yọ owa ti gbenu igba naa ni o to ma kirun pada o tori wipe oorun to n wo yen o fa iná àtàtlóòrù hínà tàtlóòrù bẹ́yìnà kọ́rùnà ṣèitọ́ni torí pásìkò tó oòrùn máa ń yọ yẹn oòrùn máa ń yọ sí àárín ìwo èṣù ìwo ṣàìtọ́ọ̀nù méjì àárín ìwo èṣù méjì òun ni oòrùn ti máa ń yọ wàhíná ìdìn yes judula alkufar ẹ wà á rí àwọn kèfèrí tí wọ́n jẹ́ ní èṣù tọ́já sí pé èṣù ni wọ́n máa ń sìn nígbà ọjà si arin àárín ìwé èso wọn òun ni òòrùn ti fẹ́ máa yọ ọ wàá rí àwọn olóòṣà àwọn eléṣù àwọn kèfèrí tí wọn ò gbọ́ lọ́n gbọ́ wọn mọ̀ wá forí balẹ̀ fóòrùn lásìkò tóòrùn fẹ́ yọ níbi ìwé èso àwa mùsùlùmí sì rè àwo òkúsìn èṣù ń tiwa ọlọ́run là ń sìn àlàmọ́ àdè ilé ikún yábà ní ádámà aláta àbùdú ṣàìtọ́ náà iná wúlà kó mọ́ àdówón mobin ẹ̀yin ọmọ ádámà ìbá àti sọ fún yín ìbá àti sẹ́ládéhùn fún yín àti sàsọ́ọ̀lẹ̀ fún yín ẹ má sin èṣù torí pé ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọlẹ̀ yín àti èṣù ọ̀tá yín tó fojú hàn ni ọlọ́nfẹ́ kan ti wọ́ ọ̀nà tiwa àwọn èèṣẹ́ ti ń sin èṣù mùsùlùmí ò gbọ́dọ̀ sin èṣù gbogbo ẹni tó bá ń sin èṣù kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá tún ní nǹkan kan tí ń wárí fún níkọ̀rọ̀ ọ̀yà rẹ̀ àjọ ń ṣe Allahu akbaru ní mọ́sálásí ó tún ń ṣe ògùn akbaru àbó tún ń ṣe orò òbejì akbaru àbó tún ní nǹkan míì tí kódà kó máa ṣe ṣéwù akbaru irú onítàn yìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan làwa máa ń sìn gbọ́dọ̀ sin èṣù bá di pásìkò tó rùn yọ làwa náà wá ń forí kọ́mọ̀bà àwọn aláìmoore àwọn olùkọ́tọ̀ lọ́hùn irú bí wọ́n ṣe wá ń sin oòrùn lásìkò tí ń yọ láàrin ìwo méjì èso kọ́mọ̀jà sí pẹ̀lú ẹ̀ làwa mùsùlùmí náà máa ṣe ṣẹ̀rí àlẹ́yìn mùsùlùmí ẹ̀yin ẹ síraró ẹ dáwọ́ dúró ẹ̀yin ẹ má kírun lásìkò tẹ́ẹ̀fì á rí i pé oòrùn ti kó bí ìwo èso oòrùn ti ń bá tiẹ̀ lọ ẹ̀yin wá lè máa sin lọ́hùn lọ ọba tó ní oòrùn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó wà nínú hadithi èyí tí màmú muslim tí wọ́n gbà wá àdìsí àfàwà amúrù ọmọ abasa bákan náà anabi sallallahu alaihi wasallam súnmọ̀ sọ́ọ̀lì fa iná sọ̀láàtà màhàdúrọ̀ tún màṣúhúdà tún ó ní sọ tó wá rí máa kírun lọ ìwọ sàbẹ̀ yìí máa kírun lọ torí irun téèyàn bá kí lásìkò yẹn irun tí wọn máa ni irun tó já sí wípé àwọn màlẹ́kà aláàánú wà ń bẹ̀ tí wọ́n máa kó kẹ̀tíkẹ̀tí lọ́dọ̀ ọlọ́run ni. ẹ máa kírun yín lọ nígbà ẹ bá ti rí i pé òòrùn ó ti yọ ó sì ti mú fùdédédé ọ̀run fà kan tá a ṣàlàyé yẹn títí tí ó fi wá di wípé òòjì ẹ rí i pé òòjì báyìí ó ṣe déédéé kíni o rúmọ́ṣù ó ṣe déédéé ọ̀run fà yẹn tẹ́ ẹ bá ti rí i wípé òòrùn ó ti wà nídòdó sánmọ̀ òòjì nǹkan àti tá a bá fi wọn yóò ti fẹ́ máa rí bákan náà ẹ tún dáwọ́ dúró fún mọ́ akọ̀sẹ̀rẹ̀ àná sọ́la nígbà tóòrùn bá ti wà ní meridian tẹ́ ẹ rí ti wà ní dodo sánmọ̀ tẹ́ ẹ rí ti fẹ́ yẹ àtàrí ẹ dáwọ́ dúró. fàyínà òhìnà ìdìn tùsàjẹrù jahannam ṣe é ni wọ́n ń koná jahannamọ́ o ẹ rí pé tó bá jẹ́ pé kèsè ní òjò tó yẹ pásìkò téèyàn wà nú ẹ̀rùn àbí ní òjò gan jẹ́ pé òòrùn náà tẹ́ ẹ bá wo déédéé àsìkò tánàbí ń sọ gidi kódà nílẹ̀ yorùbá àti wáńbí wọ́n máa ń wọ́ ọ̀nà àwọn obìnrin aboyún àbáwọn ọmọ kéékèèké bí kámọ́jẹ̀ wọ́n jáde lásìkò tó rùn bá gbóná yẹn torí kéèkì ni òun ń koná jáànámà lọ́wọ́ àwọn ẹni jáànámà náà àsìkò kò sí tó burú wọn a máa áàkì kọ́lọ́ǹkọ́ la ìní àtẹ̀yìn àti gbogbo ẹbí wa ní àsìkò tí wọ́n ń iná jáànámà yìí wọ́n ń iná yìí lọ́wọ́ náà ń iná ó ní fàyídà akọbàlà ìfẹ́ ìfàsọ́lì tẹ́ ẹ bá ti wá rí wípé ti yẹ̀ tàrí òòjì tí máa ń yẹ̀ pẹ̀lú ẹ̀ náà tẹ́ fi rí pé òòjì ah, ti ń lọ sí tówọ́ọ̀sù ibi ti máa ń wọ̀ ó ti kú òní mọ́ṣíríkù ó ti lọ sí magribu ẹ̀tún kírun fọlọ́n fa iná sọ̀lá àtàmọ̀ṣúdà tó ń máa dòrò torí tẹ́ ẹ bá tó kí ni ìrun táwọn mọ̀lẹ́kà aláàánú tí wọ́n kò lọ́dọ̀ ọlọ́run náà tẹ́ rí wọn bẹ̀ ni ìrun tẹ́ ẹ bá kí lásìkò ìrun tó wà registered lọ́dọ̀ ọlọ́run ni ẹ máa tún kírun yẹn náà lọ tí ó fi adi pé kí ni o hátà tó sọ léyà làásọ̀rọ̀ tó fi di pé o tún wá kírun àlàásárì tó o bá ti kírun àlàásárì tán tó mọ akúsír àní sọ̀láàtì hátà tẹ́gòròbà shams tó fi wá torí pé òòrùn wọ̀ láàrin pọ̀ kálàsárì tán dáwọ́ dúró mọ́ kírun mọ́ tí ó fi di pé òòrùn ṣe kíni òòrùn wọ̀ fa iná àtàgùrù báyìí náà kọ́rin náà ṣèitán bóòrùn ṣe yọ ní àárín ìwo èṣù méjì hun tó bá tún fẹ́ wọ̀ náà àárín ìwo èṣù méjì hun náà ló ti máa ń wọ̀ torí gbé ìgbà náà yes judu la a alukofa ẹ̀ẹ́tọ̀rọ̀ àwọn kèfèrí yìí tí wọ́n máa bọ òòrùn wọn ó tún máa forí balẹ̀ fún èṣù kí la fẹ́ lòun bí eléyìí ni wípé àṣé àìmọ̀mọ̀ kírun láwọn àsìkò mẹ́ta tá a sọ yìí ànábì sallallahu alaihi wasallam ó ti ẹ̀tọ́ fún wa ní kí ni ìdí gan kí ni ìlà gan kí ló fà àwa náà dẹ̀ ti di pé ntọ́ fà yìí ntọ́ bá láàka ìmọ̀ ni kí wá làwọn ẹ̀rí mi ìtọ̀ wáyé lórí pé àláwọn àsìkò iṣẹ́ ká síra ká mọ́ kírun níbẹ̀ àáfàá ni ẹjẹ́ akọ́wọ́ hadith àáfàá wa Abu Sa'id al-Khudri kọ́lọ́n kó bá níjọ́nú sí wọn hadith tí mamu Bukhari àti Muslim tí wọ́n gbà wá ni wọ́n nípa nàbí sallallahu alaihi wasallam pé báàdà sobohi hàtàtẹ̀rù tẹ́fì àṣàms anabi ni ẹ má kírun kò sírun pank kírun lẹ́yìn sobohi o títí tí ó fi adi pé oòrùn gbẹnu sí òkè bákan náà wàlá sọ̀láàtà báàdà làásírì hàtàtẹ̀gùrù bàṣàms kò tún sí nǹkan pé à ń kírun lẹ́yìn àlàásàrì mọ́ kí ó fi di pé oòrùn wọ̀ o ẹ jẹ́ kó oòrùn wọ̀ kẹ́ lè máa kírun àlàásírì ìmáàmù Bukhari àti Muslim àwọn náà gba àdìsí yìí wá àdìsí ibnu abbas náà ń bẹ kọ́lọ́n kó bá níyọnu sí wọn tanipa nabi sallallahu alayhi wa sallam anna nabiya sallallahu alayhi wa sallam náà àní sọláàtì ba'da subuh wọn lànà bí kọ ká máa kírun lẹ́yìn àsùnbà títí tí ó fi wípé oòrùn wá yọ wà ba'da làásìrì hatta tagruba shams bákan náà ni lẹ́yìn àlàásàrì ànábì sallallahu alayhi wa sallam ó là gbọ́dọ̀ kírun àdìsí àfàwà ọkùnbà ọmọ amir òun náà ń bẹ tó nípa nàbí sallallahu alaihi ó ń sọ fún wa nínú àdìsí ìmáàmù muslim pé sàlásù sàáàt àwọn àsìkò mẹ́ta kan bẹ kánà rasulullah sallallahu alaihi wasallam yẹn àná fi sọ́líyà fìhìnnà ànábì kọ̀ fún wa pé a gbọ́dọ̀ máa kírun láwọn àsìkò yìí ẹja ṣèraró ká má kírun bẹ́ẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ àwọn anákúbọ̀rọ̀ bákan àwọn òkú wa ànábì wa kà wọ́n pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni hina tetlo oshams bazigotan hapta tẹ̀rẹ̀tẹ̀fẹ̀à nígbà tó bá di wípé òòrùn ń yọ báyìí tó ń yọ dé tó hàn dé ẹ má kírun tí ó fi di pé òòrùn ẹ rí pé ó ti gbẹnu sókè bákan náà wàhíìnà yẹkú mọ kọ ìmọ̀ zọ̀hírọ́tì hapta tẹ̀mí la shams nígbà tẹ́ ẹ bá rí pé òòrùn kan ìdodo tó òòrùn kan àtàrí tẹ́ ẹ rí pé òòrùn fẹ́ yẹ̀ bá tí ó fi di pé ń yẹ̀bà kúrò ní ìdodo sánmà tó kúrò ní meridian ìgbà náà lẹ́nu tó lè kírun ẹ̀ sọ́ra ya yẹn bákan náà wàhíínà tàdó yafa shams àtẹ̀gùrùbà ńgbẹ́ bá di tó múra láti wọ ẹ̀mọ́ kírun tí ó fi di pé wọ̀ tá a bá wo gbogbo àwọn ni tó fi ń yé wa nípa àwọn àsìkò mẹ́ta yìí ká má kírun bẹ́ẹ̀ kódà ká má òkú níbẹ̀ wọ́n àáfàá láwọn tá a wá sọ yìí ẹ mọ̀jà àtúnṣe gbọ́ o àáfàá ló ní àwọn mustesnayat ó ní exceptions torí ńlá tí ń jẹ́ fíkìú náà ní àgbọ́yé ẹni tó bá kẹ̀rí àwọn àdìsí eléyìí tó ní pé wọ́n lè wọ̀ ní àgbọ̀dọ̀ kírun ọba tó rẹ́nìkan tó ń kírun kan bẹ̀ pé ah, àáfàá ẹ̀yin gan ti di oníbídé àbáyé tiẹ̀ tí ẹ̀ ṣe mùsùlùmí gan mo lè sáré tó ń tó ń act wrongly ni ló sì já sí pé nínú tó ń le jù ní ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni alfẹ́kì wàtàfàkù gbígbàgbọ́ yé ẹ̀sìn àti ìgbọ́n tank sọ iye àwọn nǹkan tó bá jọmọ́ lánàá ẹ̀sìn ó nídìí ìfarabalẹ̀ ìgbọ́yé téèyàn ó fi mọ kí ló dé kí ló tó tu àáfàá ni ẹja tó wo díẹ̀ nínú àwọn tó tu àwọn nǹkan yìí tá a fi ní sí ọ̀rọ̀ fíkìú yìí gbọ́yé tí ò ní já pé ààbọ̀ ńlá gbọ́yé nínú ẹ̀ àáfàá ní àwọn nǹkan kan bẹ tó pé exceptions ni. ayọ́kù nínú n'inu à yìí ẹ wá jẹ́ ká wò ó alákọ̀ọ́kọ́ ẹ̀ńdàvọ̀ yìí yẹ́wò mọ̀lẹ́jọ́mọ́ á ní kò ká máa kírun hmm, lásìkò tí òòrùn bá yẹ àtàrí yìí àǹfààní ṣùgbọ́njọ́ jímọ̀ minus friday àsìkò tó òòrùn bá yẹ àtàrí kọ́bílà sọ̀lá tẹ̀lé jùmọ̀ à ẹ rí i pé ọjọ́ Jímọ̀ àwọn èèyàn máa ń wọnú mọ́sálásí tí wọ́n máa fẹ́ ṣe náà fìlà ìmáàmù tí ó sì ṣe kútúbà ó lè ti wà ń tòsí déédé àsìkò tá a sọ wípé òòrùn yẹ tàrí ẹ̀yìn kò ní pẹ́rẹ̀ mọ́mọ́ bẹ̀rẹ̀ kútúbà yóò kírun ó lè jẹ́ pásíkò yìí làwọn èèyàn wọ mọ́sálásí ní ọjọ́ Jímọ̀ àáfàá ní òsì tó burú wọn lè ṣe náà fìlà ní àsìkò yìí lọ́jọ́ Jímọ̀ hapa yakhruja imam títí màmú ó ṣe kíni o tí ó fi jáde fàyídà àkàràjà imtana amina mínsọ̀lá ti tàtọ̀ wọ́ọ̀ì tọ́ba ti á di pé màmú jáde kátùmọ̀ wá faná fílàgùn faná fílàgùn wọ́n ti hàn náà rẹ̀ lẹ́yìn ẹ̀ tọ́ba dé tọ́ ẹ pé yóò sì tàyíyàtú lè mọ́sí rákà méjì kódà yóò tún yára kí kò ní jẹ́ pé yàrá máa ka kọ́ra àbí alimurọ́ ń bẹ yóò ara ka àwọn súrà kéékèèké yóò sì farabalẹ̀ yóò máa gbọ́ kútúbà Afa nírú ètò bá rí báyìí kò sí nǹkan tí ó burú ń bẹ̀ o gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi ìmáàmù Bukhari kọ́lọ́wọ́n bá níkẹ́ ọlá kó bá ní yọ́nú sí wọn. àáfàá nírú tá sọ yìí ìmáàmù Ṣàfi'í àwọn náà sọ bẹ́ẹ̀ tí wọ́n sì lo hadithi afa wa Abu Huraira kọ́lọ́wọ́n bá ní yọ́nú sí wọn tó ní pé àná Rasulullah sallallahu alaihi wasallam náà á ní sọ̀láàtì nísfà náà hatta tezula shams illa yawmal jumaa ó nípa ànábì àsálàm kọ̀ fáwọn èèyàn nípa kán máa kírun ní ìdajì ọ̀sán tí ó fi di pé oòrùn ọgbẹ́nu hmm, kò ní ìdajì sánmọ̀ àfi lọ́jọ́ jímọ̀ ṣùgbọ́n àwọn mìíràn àwọn onímọ̀ ní pé àdìsí yìí àdìsí tí ó lẹ òun ni ṣùgbọ́n ọ̀rọ̀ tá a sọ yìí pé a lè kírun lọ́jọ́ jímọ̀ òun ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ pé kò sí nǹkan tí ó burú ṣùgbọ́n àrí náà onídàá pé yúkúrọ́wù wọ́n lá akẹ́kọ̀ọ́ lọ́jọ́ Jímọ̀ ni pé kìí ṣe pé haram pé akẹ́kọ̀ọ́ lọ́jọ́ Jímọ̀ òun ni àwọn míì náà onídàá sọ pé kò sí ní tó burú ń bẹ̀ torí bí ọ̀rọ̀ ọjọ́ Jímọ̀ ṣe rí pé a máa ṣe náà fìlà tí ó fi di pé máàmù dé tí máàmù ó ṣe kútúbà lẹ́yìn kútúbà ìmáàmù ó dẹ̀ kírun fún wa eléyìí òun ni tá a gbọ́dọ̀ gbọ́yé tá a bá rẹ́ni tó ṣe náà fìlà lásìkò tó rùn wà ní dòdò sánmà lọ́jọ́ jímọ̀ kò ṣe nǹkan tó burú nínú ṣẹ̀ríà. bákan náà àáfàá ní sọ̀láàtù rọ́kà àtàyè tawaf bilbaitil haram ẹni tó já sí wípé ó ṣe tàwáàfù nílé ọlọ́run ní kaaba sẹ̀ǹpá máa ń ṣe náà fìlà araka méjì pàápàá ní mọ̀kọ́mù ibrahim wàtẹ́kìdú mi mọ̀kọ́mù ibrahim mùsọ́là ẹni yẹn wá rí àsìkò tó ṣe tàwáàfù sí bóyá yẹn ṣubú ìlò ṣe tàwáàfù àbẹ̀yìn àásírì tí mọ́gíríbì ń súnmọ́ bọ̀ àbásìkò tó rùn wà dodo sánmọ̀ òun nírú ẹni òun ló ṣe tawaf àáfàá ní ò sí nǹkan tó burú o kọjá sí pé irú ẹni yìí kó ṣe náfìlà rákà méjì sóyà bí òye nítorí àdìsí ìmáàmù tirimidi ìmáàmù nasaayi àti ìmáàmù ibnu maja àdìsí jubairu ọmọ mọ́tàm tó nípa nàbí ọ̀sán là ń sọ pé ẹ̀yin ọmọ abdulmanaf látẹ̀múnà hu ahadan tọ́fà bí hadha libaiti wà sọ́là fi ayé sáà àtìǹṣá amínà lẹ́yìn àwìn nàá anábì ni ẹjẹ sọ fún yín ẹ má hàn náà ẹ má kọfẹ ní kankan tó bẹ lè ṣe tàwáàfù nílé ọlọ́run yìí tọ́wá kírun léyìí kéyìí àsìkò tó bá fẹ́ lọ́sàn-án àbí lóru ẹni tó bá ti jẹ́ lọ ṣe tàwáàfù èyíkéyìí àsìkò lọ́sàn àti lóru àáfà àkọmọṣe náà fìlà ẹ dẹ̀ rí pé tá a bá tún farabalẹ̀ gbọ́ yé gan pẹ̀lú àrọ̀ tí àáfàá wa tí wọ́n mú wánú àdìsí yìí kàábà tún ní mísà kan tó yàtọ̀ sí gbogbo ayé ibi tá à ń dojú sí kọjú kírun gangan tẹ́lẹ̀ ibi tàwáàfù yìí náà ni kàábà gangan rèébi àti tàwáàfù èèyàn dúró mọ̀ kọ́mọ Ibrahim kàábà dàrẹ́ẹ̀tì lọ kọjú sí kò lè kọjú sórùn kìnnì kan jọ láàrin ìwé èṣù èṣù ọ̀rọ̀ ayé ń bi ilé kàábà yẹn àáfà ẹni tó fẹ́ kírun gangan dàrẹ́ẹ̀tì ni ni ó kọjú sí kàábà ọlọ́run gangan fún rẹ̀ kìí ṣe pé gr kàábà gangan ní ọmọ ìwò báyìí tí ó sí so ìyẹn tó lè fa ká mọ̀ rò pé ó ń sin òòrùn àbí òòrùn kan lọ́jọ́ láàrin ìwé èṣù ná fúyú eléyìn ìyún ọkọ̀ ní sí ń bẹ̀ náà a tún ti wá rò dídí ẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam èyíkéyìí àsìkò lọ́sàn-án lóru téèyàn bá ṣe tàwáàfù kó kọjú sí kó ṣe náà fílà léyìíkéyìí àsìkò tó bá fẹ́ ẹ̀ má hàn náà fún èèyàn kódà àfáà ní àfáà Ibn Abbas radiyallahu anhuma wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àáfàá wa Hasan àáfàá wa Hussein tán jẹ́ ọmọ Ali wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àtàwọn míì nínú àwọn sálàfù sọ́ọ́lẹ̀ tí wọ́n ti lọ inshàlá a máa tẹ̀síwájú ní part thirteen lórí ọ̀rọ̀ àsọ̀láàtì ọ̀rọ̀ àsìkò tí wọ́n kó ìraka máa kírun náà là ń yanjú lọ àìyanjú ẹ̀ tán bí ní làátún yanjú ẹ̀ náà ẹni tó bá já sí pé nínú àwọn àsìkò yìí náà lọ́wọ́ mọ́sálásí bíi tàyíyátùlì masjid àwọn náà fìlà tá máa ń kí tá máa ń kí mọ́sálásí àbáwọn àrùn mi tó jẹ́ zawatul asbab tó ní sábàbí kan sàlèkì àbá àlèkì à ń bọ̀ wá yanjú ẹ̀ náà ẹjọ́ òdi part thirteen abẹ́lọ́ wọn bá tá a sọ ní part twelve ọlọ́run jẹ́ wúlò fún wa o ṣe wá nìkan nú àwọn tí ó gbẹ̀sìn yìí jẹ́ kárí ìyọ̀nù rẹ̀ láyé àtijọ́ gbẹ̀ǹde alkiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu salamu alaykum wa rahmatullahi wa barakatuh.